bó ṣe ó jèrè ń tiẹ̀ nìyẹn ó jèrè ń tiẹ̀ nìyẹn ìṣe tí bàbá rẹ̀ ń ṣe tó ń ṣe ní ìṣe ti bẹ̀rẹ̀ kó o tó mú tòde òní máa àmẹ́yìn ìyá burúkú míì ẹ máa sọ fún ọmọ yín wípé ìwọ mọ́kọ̀ sí àgbóǹtì ẹ o mọ́kọ̀ sí àgbóǹtì ẹ o mo fẹ́ kọ́ kàwé ntí ẹ ni o ta ń sọ fún ọ pé àwọn oníwèé tá àwọn kọ́ ni pharmacist ni Ẹ ṣé àwọn òwe kọ́ ni pharmacist ni ẹ má kó bá ọmọ yìí mọ́ náà ẹ má kó bá àwọn ọmọ yìí mọ́ ẹ má kó bá wọn mọ́ ẹ wò ó mo mọ ìyá kan tó ga sí pé ìmọ̀ sọ fún àwọn ọmọ rẹ̀ wípé ẹ má ṣiṣẹ́ ẹ má ṣiṣẹ́ pé ẹ̀ ń ṣàgbó ẹ má ṣiṣẹ́ pé ẹ̀ ń ṣàgbó ti yín o ọlọ́run jẹ́ rápadà sí aburú o kẹrin jáde lọ ní kẹ wáṣẹ́ lọ ní o ǹjẹ́ mọ̀ pé àwọn ọmọ tó sọ bẹ́ẹ̀ fún lọ́gán náà lọ́hùn tó kù díẹ̀ kí bàbá wọn bínú sí wọn ó kù díẹ̀ báyìí ọlọ́run ló pé kó fi yèdènú ó kù díẹ̀ kó bínú sí wọn ọwọ́ ajé inú wàláhì tàláì iṣẹ́ tí ìyá wọn ní kán mọ̀ ṣe lánàá la máa fi dolówó lónìí. ẹ́ àbí mo parọ́ ni. ah lánàá sì rèé ìyá wọn ó sátakú wọn lè wọlé ní o pé iṣẹ́ iṣẹ́ ṣíṣe wà lélẹ́yìí àbí sí ọ̀lẹ kẹ́ lọ èkó kẹ́ wáṣẹ́ gidi lọ àṣẹ iṣẹ́ náà làwọn wà wọn à òní wọn ilé tí bàbá wọn ò kọ́ àwọn akọ ọkọ̀ tí bàbá wọn ò gùn àwọn àgùn lórí iṣẹ́ yìí ẹ mọ̀ kó báwọn ọmọ yín mọ̀ ẹ má kó bá àwọn ọmọ yín mọ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run èyíkéyìí iṣẹ́ tí bàbá ọmọ bá ń ṣe èyí tó dáa jù ní pé kọ́mọ ó bẹ̀rẹ̀ láti bẹ̀ kọ́mọ ó bẹ̀rẹ̀ láti bẹ̀ ni bí bàbá ẹ̀ bá jẹ́ bàbá bẹ̀rẹ̀ látòrí bàbá tí bàbá ẹ̀ bá jẹ́ kápẹ́ńtà bẹ̀rẹ̀ lórí rẹ̀ tí ohun tó ń kóhun tí bàbá rẹ̀ bá ń ṣe mọ̀ ọ́n ṣe bó tiẹ̀ padà wá níṣẹ́ míì ọlọ́run ọlọ́run wá lè wá ṣe ní iṣẹ́ àlùbáríkà fún ọ tọ́lọ́wọ́ ṣe ẹ wò ẹ wò Lukmanu Lukmanu ẹnjìníà ǹjẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ ti ń ṣe ọwọ́ bàbá ẹ̀ ló ti bá a Lukman kan náà bàbá àbẹ́jì iṣẹ́ ti ń ṣe ọwọ́ bàbá ẹ̀ ló ti bá a eléyìí tí ń náwó yìí bàbá wọn wẹ́dà ni. ṣe rí bá ní sìn ẹ wà mọ ọkọ ẹ̀yìn ẹ mọ ọkọ ẹ̀yìn tí bá ní mo máa mọ kankan bẹ́ẹ̀ nínú wa mo máa kankan bẹ́ẹ̀ nínú wa tẹ́ iṣẹ́ bàbá wọn ni ó fojú sí ọlọ́run sì pé kí ó ní àlùbáríkà ìwọ wá ń kọ ẹ̀yìn ọmọ tiẹ̀ òun kẹ̀yìn ẹ̀ sí bàbá rẹ̀ onígbà àmọ́ gbé bátìrì káàkiri méjèèrè ọgbọ́n méjèèrè ọṣọ́ọ̀bù bátìrì o ásìdì burú o tọ́ba dà sí yàn la ìyẹn ó kú ni o <laughs> ó sì mú ásìdì wálé ó sì ń jẹ́ ó ń gbà á <laughs> èmi ò mọ́rú ẹ̀yin obìnrin yìí o kọ́lọ̀ bá ní tún iṣẹ́ ni o kọ́lọ̀ kọ́ bá ní tún iṣẹ́ ni o ẹ lọ gbọ́ràn o ṣe ti gbọ́ ẹ jẹ́ kí ọmọ yín ẹ yóò súnmọ́ bàbá wọn jùlọ ẹ jẹ́ kó súnmọ́ bàbá wọn jùlọ níparí bàbá bàbá tèmi bàbá bàbá mi ó níyàwó mẹ́ta ìyàwó àkọ́kọ́ bímọ ẹyọ kan ìyàwó kejì bímọ méje ìyàwó kẹta bímọ mẹ́ta ọmọ ìyàwó kẹta làwa ìyá bàbá tiwa tó bí mẹ́ta àrùn bàbá tèmi nìkan ni ọkùnrin ọmọ àkọ́kọ́ ọkùnrin ni igun ètò bẹ́yọ kan igun ètò bí méje méjì tàbí mẹ́ta lọkùnrin nù wọn ẹ sì àwọn ará jọ̀hún primarily iṣẹ́ wọn jùlọ ní àgbẹ̀ okay so àgbẹ̀ ni Baba bàbá mi pẹ̀lú iṣẹ́ mi tí wọ́n tó ń ṣe wọ́n wá kúrò ní ọ̀yọ́ ọ̀yọ́ aláàfin torí ọ̀yọ́ la ti wá wọ́n kúrò ní ọ̀yọ́ nígbà tí wọ́n dé sí ìbàdàn wọ́n kọ́kọ́ dé sí ibì kan tí ń pè ní ta ló ń tàn tí ẹ̀ máa ń lọ sí ọ̀nà ọ̀yọ́ tẹ́ máa ń lọ sọ́nà ọ̀yọ́ ẹ̀ẹ̀kan ta ló ń tàn abà ta ló ń tàn abà bàbá bàbá mi ni ok ibi máa ń lọ rèé o abà àkọ́tán kọ́kọ́ tẹ̀dó sí nìyẹn wọ́n wá nílẹ̀ ńbẹ̀ gbogbo àwọn ọmọ wọn tí wọ́n bí wọ́n sá fún wọn bàbá mi nìkan ló dúró bàbá mi nìkan ló dúró tì wọ́n wọ́n tó dá iṣẹ́ tí wọ́n ní wọ́n sá ń sin bàbá wọn lọ náà ni nígbà tó yá wàhálà ṣẹlẹ̀ ń ta ló ń tàn wọ́n kò ń bẹ̀ tún mórí lé abùyẹ̀ abùyẹ̀ ìyẹn ń bẹ ní ọ̀nà jọ́ ok kó tó tún wá di pé wọ́n tún wá lọ dákú sí mọ́mù mọ́mù gangan ni wọ́n sin bàbá mi sí àti bàbá wọn yẹn ibi máa ń lọ rèé ṣe rí ibi tí wọ́n múlẹ̀ oko síhun níta lọ́ntàn àti mọ́mù gbogbo àwọn ará àbá ń wá sọ wípé táwọn ọ̀bá rí mọ́tànmí yún bàbá tèmi àfi káwọn orí mi bí bẹ́ẹ̀ kọ́ àwọn ọ̀gbọ́dọ̀ rẹ̀ nìkan kan lórí ilẹ̀ yìí torí pé mọ́tànmí yìí òun ló sin bàbá yìí dọjọ́ kú so ló fi gá sí pé ilẹ̀ wa ti ń bẹ níta ló ń tàn ilẹ̀ ń wà ń bẹ títí mo fi ráàyè títí dìgbà tí mo tó ráàyè lọ bẹ̀ ọ̀rẹ́ pé àjọ lọ ni títí wọ́n ti ń táwọn ọ̀bá ti rí mọ́tàn mi àwọn sì gbọ́dọ̀ rọmọ mọ́tàn mi tí ṣe èmi èrè ń jẹ pé kí ọmọ kó sin bàbá rẹ̀ nù èrè ń jẹ rẹ̀ nù nígbà tó tún dọ̀rọ̀ mọ́ mu wọn ò tún gba kí wọ́n tún sí ẹnìkan kan mọ́ bàbá bàbá wa o àti bàbá mi nìkan wọ́n torí pé àwọn ọmọ ọmọ míì mọ̀ wọ́n tó kún wọn lọ́wọ́ àfi mọ́tàmù so ẹ̀yin ọmọ ẹ súnmọ́ bàbá yín ẹ súnmọ́ bàbá yín ọlọ́run sì máa ń pìyàn lérè ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pìyàn lérè ẹ̀yin ìyá a ní ẹ jìnnà sọmọ yín ṣùgbọ́n ẹ jẹ́ kó hàn sí àwọn ọmọ yín wípé àwọn ọmọ yín yìí àwọn bàbá wọn ni ẹni tí wọ́n lè gba àmọ̀ràn lọ́wọ́ rẹ̀ lórí ìgbésí ayé wọn ẹ má máa dá àmọ̀ràn fún wọn ẹ má máa kó wọn bọ̀dì kẹ́ ẹ ti wá pátán kẹ́ ẹ ti kún tán kẹ́ ẹ ti jẹ́ tán kọ́ wá ku pàǹtí kẹsẹ̀ wá lọ gbé síwájú bàbá wọn ẹ má bẹ́ẹ̀ mọ̀ kó dáa Allah ni wo àwọn ọmọ náà Allah sì tún ẹ̀yin náà ṣe àwọn bàbá náà tẹ́ máa ń sọ pé ẹ lé ọlọ́run ní sọ ẹni bàbá burúkú ìtumọ̀ líle náà ni wípé ẹ gbára dàdàdà láàyè ẹ gbára dẹ̀dẹ̀ láàyè àwọn bàbá níta mọ̀ọ́mọ̀ náà ni wípé àwọn ni wọ́n máa jẹ́kọ́ mọ wọn kó lọ́jọ́ ọ̀la. látara àwọn àmọ̀ràn tí wọ́n mọ fún àwọn ọmọ yẹn torí náà ẹ jẹ́ kí bàbá ọmọ rẹ̀ ní bàbá kí ìyá náà mọ rẹ̀ ní ìyá kọ́mọ náà sì mọ rẹ̀ lọ́mọ kọ́ wá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ láti inú ilé kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ láti inú ilé nígbó ti yé aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa ìyẹn ni abala ọ̀rọ̀ ìfẹ́ tí. a fẹ́ sọ so mi ò ní sí prógámù ní alẹ́ tí ń bọ̀ ó di ní alẹ́ tí ọ̀la insha allah subhanakallahumma wa bihamdik ashadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. ọyọ ẹgbà fíṣẹ̀bílì láyò ká lè rí owó ra ìbéèrè àti dáhùn. ọyọ àtàyè. náà na ń sọ ara ṣẹ́ wọn nù ìgbà títí ẹ tó bẹ̀rẹ̀ nù ni eto <laughs> ìgbà tí ẹ tó bẹ̀rẹ̀ gomana tí ń kó fi ń sọ̀rọ̀ sọ sẹ́ráwò bí míì wọn ò ní wọn ò ní kẹ̀yìn ọmọ sí baba. nígbà tí wọ́n bá sì ń jẹyọ kan lọ́dọ̀ ọkọ wọn ní kété sí bàbá wọn bá ti fẹ́yàwó kejì báyìí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀bùn yóò ní bàbá rẹ̀ ti di baba ayé o ó ti di baba gbogbo ayé òun tí òun ni ìyá òun sì nìkan nìyá rẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kò lẹ́yìn o kò lẹ́yìn gbogbo tí bá ti ń túmọ̀ sí wípé ẹ̀ ń kọ ẹ̀yìn àwọn ọmọ yín sí bàbá wọn ẹ má ṣe bẹ́ẹ̀ kò ṣeré ń bẹ́ẹ̀ kò ṣeré ń bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kí n gbọ́ o lára àwọn táwọn jọ ń gbé kèfèrí ni ọmọ kú kí aláṣẹlẹ̀ àáfàá tẹ̀lé yẹn lọ sí mọ́ṣúárì kọ̀ wá mọ́ tó yẹ kó ṣe ń bẹ̀. ok ọmọ kèfèrí ni àbí ok well wọ́n ń bí gbogbo ọmọ sórí àdámọ́ ẹ̀sìn ọmọ tí ó bá dàgbà wọ bàlágà tó fi kú ọlọ́run ló mọ ní tí ó ṣe tó bá dàgbà torí pé ìmọ̀ ọlọ́run ó kọ́fà ohun tó ṣẹlẹ̀ àti ohun tí ò ṣẹlẹ̀ tí n tí ò ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ bí ó ṣe rí ọlọ́run ti nímọ̀ rẹ̀. wàyí níwọ̀n àgbà tó ti já sí pé ọmọ kẹfìrí ni ẹnu kí wọ́n lọ bò mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni. ọlọ́run ló wá mọ ibi tí ó tí ó pín sí lọ́jọ́ àlìkìyàmọ̀ kò ní ìdí kó sọ pé òun ọmọ tóun ó ṣe ọmọ mùsùlùmí la máa ń kírun sí lára bọ̀tọ́ ọmọ kèfèrí wọ́n ṣe sin bàbá ẹ̀ náà wọ́n ṣe sin òun náà. kò jẹ̀bi ṣe bí ojúṣe aládùúgbò ló ṣe pẹ̀lú wọn nígbó ti yé ojúṣe aládùúgbò ló ṣe pẹ̀lú wọn so condition táwọn ènìyàn wà condition tí wọ́n ti bàràgẹ́ tí wọ́n ti bọkàn jẹ́ ni so tó bá lọ assist wọn pàápàá bí lọ ọmọ kékeré ni ẹni ọmọ kékeré sábà rí ẹni sín bíi àgbàlagbà tó ẹ pé òkú àgbàlagbà ni láàrin wọn wọn ò rí yàn sín but ọmọ kékeré ni so wọn ò ní káràmásìkì sísìn rẹ̀ so kó wá ràn wọ́n lọ́wọ́ kò sáburú ń bẹ̀ kò sáburú ń bẹ̀ náà. Wa alaikum salaam. ẹjẹ́ á fún lésì tó béèrè oníbèrè béèrè pé tí bàbá bá jó ń jálàbí sọmọ lè tẹ̀lé iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣé wọ́n fẹ́ kí òun náà di babaláwo ni à ń sọ nípa bàbá rẹ̀ ìwọ ń sọ nípa bàbá burúkú sọ́jọ́ra wọn ni kọjọ́ra wọn náà à ń sọ níbi tó ga sí pé bàbá àtìyá wọ́n gbọ́ jẹ́ mùsùlùmí bàbá àtìyá wọ́n gbọ́ jẹ́ mùsùlùmí iṣẹ́ rẹ̀ nísìnyí lọ́wọ́ bàbá ní irú environment báyẹn ìyá ò gbọ́dọ̀ pẹ̀yìn ọmọ rẹ̀ sí bàbá ẹ̀ àmọ́ obìnrin tó bá sí ọkọ fẹ́ obìnrin tó bá lọ sí ọkọ fẹ́ tó lọ fẹ́ ẹlẹ́bọ tó lọ fẹ́ ń dálàbí tọ́lọ fẹ́ dìgbòlugi ìyún kì í wulẹ̀ sí bàbá rẹ̀ ọ̀rọ̀ pé àlewá yọ̀ǹdarú ọmọ yẹn fún kèfèrí òun wà nípò kèfèrí tiẹ̀ à ń sọ̀rọ̀ nípa bàbá tó dáa bàbá tó wọ̀ gán mọ̀ pé ẹlẹ́sìn ni mùsùlùmí ni ó gbàgbọ́ yí ẹ̀sìn tó ti yé ẹ̀hẹ́n bó ti jẹ́ nìyẹn. náà wàlékún السلام. ṣé ìyàwó lè fẹ́ ìyá? Eh? ok. ok yàrá wẹ́kọ̀mù ẹ̀ àní yàrá wẹ́kọ̀mù ọmọ tí bàbá kọ̀ ṣe rí níwọ̀n sẹ́rí n tó jẹ́ oríjìnì wàhálà yìí náà ni wípé ìyá yìí ò gbádùn ó tún wá kó bá ọmọ rẹ̀ gbòtíyé la fi ń sọ fáyìn ọmọ pé ẹ má jẹ́ kí ìyá yín ó kó bá yín lọ́dọ̀ bàbá yín tó tọ́ bá ti lè kó bá yín báyìí yóò máa kó bá yín lọ ni yóò máa kó bá yín lọ ni yóò máa kó bá yín lọ ni títí tí inú bàbá òfin dùn sí ọmọ rẹ̀ títí bàbá òfin ní yọnu sí ọmọ rẹ̀ ok irú ọmọ yẹn ní ìsìn òun náà ti ya counterfeit nìyẹn ó ti ó ti ó ti ó ti já ìfúnnú ìyá rẹ̀ ó ti já jẹ́ ẹ̀. ní ṣókí ni pé ọmọkùnrin yẹn ò gbọ́dọ̀ fẹ́ obìnrin yẹn kò gbọ́dọ̀ fẹ́ nígbà tí bàbá rẹ̀ ti against ẹ̀ yẹn tó sì jà sí pé bàbá ẹ̀ against ẹ̀ lórí òdodo lórí òdodo lórí ìṣedéédé ọmọ yẹn ò gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin yẹn kò gbọ́dọ̀ fẹ́ àlọ́mọ ọkùnrin tó fẹ́ fẹ́yàwó fúnṣẹ́ kò gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin yẹn kéwulẹ̀ ṣe ìyá ọmọ ẹ ní ọ̀fọ́mọ yẹn fún un kò sí tó kàn níbi yìí gí tó ti yé ọkàn lè sọ̀pọ́ọ̀tì ẹ̀ náà ni pé kó fẹ́ kò sí tó kàn ń bi yìgì ṣùgbọ́n ìdájọ́ ẹ̀sìn ni pé nígbà tí bàbá ò ti fara mọ́ kọ́mọ òun fẹ́bìnrin yẹn ọmọkùnrin yẹn ò gbọ́dọ̀ fẹ́ tó bá fẹ́ ó fi wá àlè kún ọ̀ràn kún ọ̀ràn ni lọ́dọ̀ bàbá rẹ̀ ó fi wá àlè kún ọ̀ràn kún ọ̀ràn ni ní ọ̀dọ̀ bàbá rẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ now. ogún pínpín ilé ọ̀dẹnukọlẹ̀ ẹ̀hẹ́n. dúkìá tókù bá fi ilẹ̀ bí ilé bí ilé ẹ lè pin mọ́lẹ̀ ẹ lè máa pin lọ títí láéláé ẹ lè pin mọ́lẹ̀ kó tán lẹ̀ ẹ sì lè máa pin lọ láéláé níbàámu sí ìfẹnukù gbogbo àwọn tó fẹ́ jogún àmọ́ ìpín tí ó kan olùjogún kọ̀ọ̀kan ẹ̀sìn ti pínyùn ní òkú fi ilé lẹ̀ ẹ lè sọ pé ilé yìí o ẹ̀jẹ̀ àtàá fáwọn tó fẹ́ rà ká pé owó ẹ̀ wọ́n ti jẹ́ mọ́lẹ̀ nù nígbà bá ti talé ó ti parí nù. nídàkejì ẹ lè sọ pé ilé yìí o a ní ìta kóńkálukú mọ ìpín tiẹ̀ ká mọ tí bùkátà bá ti yọ lára ilé yìí based on bá a ṣe pín ogún láti máa pín gbígbé bùkátà ara rẹ̀ só ti yé ẹ̀sìn náà fàyè gbà á so ẹ ti pín náà ni ṣùgbọ́n ẹ pín mọ́lẹ̀ tán ráúráú só ti yé bá nísìn so kò ṣẹlẹ̀ tí ò lẹ́tọ̀ọ́nù méjèèjì.